ní àbárùn ikú rẹ́mi kẹ́tẹ́ mo dọ́mà jẹ́ pé ayé ikú rẹ́mi kẹ́tẹ́ mo dọ́mà jẹ́ pé ayé ikú màmá rẹ́mi kẹ́tẹ́ mo mà dọ́mà jẹ́ pé ayé. ẹyẹ ń bẹyẹ ṣeré ẹyẹ ń tù yẹ ẹyẹ. ọmọbìnrin tẹjọ wá bí tó pè níyàwó ẹ kò ń ṣèyàwó tó lè fún. kí ló wà nínú yàrá báwo ló ṣe rí bọ́mọ́ mi yẹn kàn mọ̀ wípé kò ń ṣe ẹ́rà tó yẹ pé a máa sọ pé ẹsẹ̀ obìnrin kan all those things are olden days I want superstitious belief àti false thoughts. èyí wí be a kú bẹ́ẹ̀ o ah, ẹ gbogbo ilé tẹ́ ẹ ṣe ìdójútì gidi ni ẹ dákun ṣe yọ̀rọ̀ òrìn mẹ́yìn náà làbẹ́ ṣe ń jókòó ta díẹ̀ ẹ wo inú ilé bàtìbàtì báyìí kí wọn ká díẹ̀ bẹ́ẹ̀. ọmọ tó bá tọ́jú òbí ẹ̀ àṣesílẹ̀ ni o. ìgbà tó máa fẹ́ mo sọ fún ẹ pé kó máa fẹ́ ẹ ṣé o ti rí bàjẹ́ nígbà àjẹ́ gidi ni o. jọ sọ fún mi níbo ló ti kọ́ tó ṣe ń pò fún. tí bá sọ fún ẹ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kò yé mi. but still mo feel pé ó bà náà ni kò tí ì bàjẹ́. ṣé àjẹ́ yẹn ló máa pàṣẹ pé kẹ́mi má wá sílé ọmọ mi mọ́. báwo ni ọkọ ṣe máa lóun ní jẹ oúnjẹ ìyàwó ẹ̀ mọ́mí dẹ̀ wà nílé ìwọ̀n orí kọ̀ọ̀kan ṣe wọ́n tún wá ń dáná fún wọn. àmọ́ ibi tẹ́tí ń fáwọn ìdíyẹ yìí lóúnjẹ yìí kò bójú mu. yọ̀ọ́sọ fẹ́ lálẹ́ fún mi ibi títí bá máa ṣe tó wù mí nílé ọmọ mi kí ni tiẹ̀. ọ̀dọ́ mi wo kí ni ti sún èmi o máa ṣe rábílẹ̀ṣẹ̀ sí i lọ́rùn ni. Rẹ̀mílẹ́kún ọmọ lọ́rọ̀ lọ́rọ̀ ọmọ lájẹ́lájẹ́ fàjẹ́ ṣe gbogbo ara.